الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر عدد ما حمده الحامدون الله أكبر عدد ما تقلب الليل والنهار الله أكبر عدد ما أفدى الله تعالى إلى عباده من النعم نحمده سبحانه وتعالى ونشكره على نعمه العظيمة المتنوعة وآلائه الجزيمة المتواصلة وإن تعدوا نعمة الله لا تحصها إن الله لغفور رحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأيها المسلمون الكرام ويا عباد الله العائدين فهذا هو اليوم العاشر من شهر الله شهر ذي الحجة العام للعام 1442 من الهجرة النبوية الموافق المئتين وواحد وعشرين من الميلادي وهذا اليوم هو ثاني يوم عرفة وهو معروف عند كثير من أهل العلم بيوم الحج الأكبر المشار إليه في قوله تعالى وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله وهو يوم يفتح يفتتحه للحجاج بصلاة الصبح بالمزدلفة المعروف بالمشعر الحرام ثم الاستفادة منها إلى منى وافتتائها برمي جمر جمرة العقبة بسبع حصيات استنانا بسنة نبي الله إبراهيم عليه الصلاة والسلام وبسنة نبينا محمد صلى الله عليه وسلم وبعد الرمي يتقدم الحجيج إلى النحر أو الذبح ثم يشرعون في حلق الرأس أو التقصير والحلق سنة للرجال والتقصير للرجال والنساء ثم يتوجهون إلى مكة المكرمة فيقومون بالطواف بالبيت العتيق والسعي بين الصفا والمروة للمتمطع وكذلك المفرد والقارن إذا لم يسعيا ما طواف القدوم فإن قدم الحاج أو أخر شيئا من هذه الأمور الأربعة على الآخر فلا حرج لما جاء في صحيح مسلم عن عبد الله بن بن عمرو بن العاص أنه قال ما سئل رسول الله صلى الله عليه وسلم عن شيء قدم ولا أخر إلا قال فعل ولا حرج فهذا تيسير من الله تعالى والتيسير ورفع ورفع الحجر ورفع الحرج وتخفيف المشقة من سمات ديننا الإسلامي ويجوز للحج تأخير الضب إلى ثلاثة أيام بعد هذا اليوم فكلها أيام التشريف وهذا اليوم عند غير الحجيج يوم عيد الأضحى وهو يوم عبادة خاصة وذبح وأكل وشرب وتبادل للسرور والفرح وتبادل الزيارات بين الأقرباء والأصدقاء والأحباب وهو يوم يفتتحه غير الحجيج بصلاة الصبح وبالتكبير والتمجيد والتهليل والتحميد وبالإكثار من الاستغفار والدعاء ثم صلاة العيد ركعتين خفيفتين وخطبة العيد ودبل الأضحية لمن قدر عليها الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ودبل أدحية عباد الله سنة نبي الله إبراهيم عليه الصلاة والسلام وفداء فداء لابنه إسماعيل على قول الجمهرة من العلماء وهو أيضا سنة نبينا محمد صلى الله عليه وسلم يقول الله تعالى في قصة إبراهيم ابتداء من دعائه لربه رب هب لي من, هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر فتجدني إن شاء الله من الصابرين فتله فلما أسلما وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقد أمر الله تعالى نبينا محمدا صلى الله عليه وسلم وأمته بالاقتداء بسنة إبراهيم عليه الصلاة والسلام قال الله تعالى إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين أدوك أن ọ̀dọ̀ الله الله ọba tí ọ̀gá ju أكبر tí ń ga lọ agbàkókù sí ẹnìkan tí ó gbogbo ẹ̀yìn fata ẹ̀tọ́ ọlọ́ni fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀ a ti mọ́ ní gbogbo ògbà ní òwúrọ̀ àti nírọ̀lẹ́ mímọ́ ni fún ọlọ́run ọba àlékeọlá ọlọ́run ọba àlékeọlá ni ọba tó ṣe pé ọba tí ó sí ju gbogbo bí ń ti ẹ̀yìn fún lọ ni ọba tó ní gbogbo àsìkò ní gbogbo ògbà a máa a sì máa yìn lórí orí oríṣiríṣi ńláńlá tó ṣe fún wa àti orí rẹ̀ tó ṣe fún wa tí ọmọ wá dúró ọlọ́ọ̀bá alikẹ́ ọlá ń sọ fún wípé wa in ta'uddu ni'matallahi la tuhsuha gbogbo gbáyòta bá ń ka ìrọ̀rọ̀ ọlọ́run ní léjì àlè kàátán dájúdájú ọlọ́ọ̀bá ọba tí ma ń ṣàforíjì fún ẹ̀dá ni tó sì jẹ́ aláàánú kọlọ́n kó wa kó ṣe àlékún gbogbo ìṣesí owó téèyàn bá wà nílé ayé ìkọ́mọ̀ yìí pé tẹlẹmíì tún burú ju tó ń lọ kó sì máa fi àsìkò yìí kọ́ máa fi dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́n kó jẹ́ àtàn pẹ̀lú dáadáa àgbà tó kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi ọlọ́run bá nìkan ṣoṣo tí ò sí akẹgbẹ́ fún àgbà pé ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ní ẹrúsìn rẹ̀ ní kí ọlọ́run bá kí ọkẹ́ kí ọgbẹ́ àti àwọn aráalé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yòówù tó Islam tí ó fi jọ́ gbé ìdè kọ́lọ́njá jọ wà nínú wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ ẹni tí ń ṣe ọdún ní òní òní ní ọjọ́ kẹwàá nínú oṣù tá a mọ̀ ní islam sí dùlẹ̀híjà tí í ọdún 1442 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam, sallam èyí tó ṣe kòńgẹ́ 2021 ní Gregoria calendar adúpẹ́ fún ọlọ́run tó jẹ́ kí a di ọjọ́ òní ní ayé ìbáadà tí a ṣe ìkọlọ́nkọ́ gbà ní ẹ̀sìn fún wa òní ni ọjọ́ kejì nínú ní ọjọ́ ti àràfá ìyẹn pé àràfá jẹ́ àná òní ni ọjọ́ kejì àràfá òní lámọ̀ nínú Islam gẹ́gẹ́ bí ogunlọ́gọ̀ náà àwọn onímọ̀ ti sọ ipò òní ni ọjọ́ tá à ń pè ní alhajjul akbar ọjọ́ ajì tó ga jù tọ́lọ́mọba àlekíọ́lá ń tọ́ka sínú suratu tọ́ọ̀bà àyà ni òjíṣẹ́ ipe ní ọjọ́ tó jẹ́ pé ọjọ́ ájì tó ga jù pé ọlọ́ọ̀bà àlekè ọlá ó ti mọ́wọ́ mọ́sẹ̀ kó bí aláàmọ́rí àwọn tí ń run nǹkan mí ìfọ̀mọ́lọ́run bẹ́ẹ̀ náà ni òjíṣẹ́ rẹ̀ ti mọ́wọ́ mọ́sẹ̀ nínú wọn látìgbà tí wọ́n ti ṣe ájì àkọ́kọ́ tó ikú náà ni ájì tí Ànábì sallallahu alaihi wasallam tó ikú nìkan ṣoṣo náà ló ṣe ní ayé tí mi ò dé bá mọ́ tó fi lọ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run gbé ẹ̀sìn islam ga débi kọ́lọ̀ dákùnkọ́ máa gbé islam náà ga àti àwa mùsùlùmí ọjọ́ òní òun náà ló jẹ́ pé àwọn tí ń lọ sí hajj níwọ̀n bá bí ìjọba saudi ṣe yọ̀ǹda fún wọn kọ́lọ̀ kọ́ gbà lẹ́sìn fún wọn wọ́n gbéra kúrò ní ìlú agbègbè táǹpé ní muzdalifa nígbàtí wọ́n bá kí àṣùbà sàn wọ́n máa lọ sí ibi táǹpé ní mina muzdalifa ilá ń pè ní al haram ààyè ọ̀wọ̀ ẹ̀sìn fún ọlọ́run ọba àlékẹ́ ọlá tó ní àpọ́nlé lẹ́yìn ìgbà náà wọ́n dá lọ sí mìnà tí ẹ bá débí mìnà wọ́n bẹ̀rẹ̀ mìnà tí ẹ dé yẹn pẹ̀lú kí wọ́n sọ òkò òkò méje níbi tá à ń pè ní al-Aqabatul Kubra ní ìbámu sí súnà anábì Ibrahim alayhi salatu wasalam àti ní ìbámu sí súnà anábì wa Muhammad sallallahu alayhi wasallam lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ òkò tán wọ́n ó tún lọ gún ẹran wọn yóò jẹ́ iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ó ṣe èyí tó bá sì jẹ́ dúdú wọn á dú lẹ́yìn ìgbà náà wọ́n fa irun wọn ìyẹn àwọn ọkùnrin tàbí kí wọ́n gẹ irun wọn ìyẹn ọkùnrin àti obìnrin ẹni tó bá wù ọkùnrin ló lè ṣe inú méjèèjì ṣùgbọ́n obìnrin òun ó gé díẹ̀ kúrò níbi irun rẹ̀ ni lẹ́yìn ìgbà yẹn wọ́n lọ síbi iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n fi parí iṣẹ́ ọjọ́ tòní òun náà ni pé wọ́n lọ sí Mẹ́kà wọ́n lọ sí tàwáfù sílé olúwa fún ẹni tó bá ṣe pé ó ṣe hájò tàmọ́tò yẹn ni pé ó ṣe ó múra lọ́tọ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ gbé ara mi lọ́wọ́ ṣe hajji àbí ẹni tó ṣe pé ó ṣe múra ó ṣe hajji só lẹ́yọkan àbí ọ̀pá ìhàrámù rẹ̀ ti hajji pọ̀ mọ́ múra kò wá sí ìṣe sáàyù tẹ́lẹ̀ ńgbà tó dé sí mẹ́kà irú àwọn báyẹn wọ́n lọ ṣe sáàyù iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tá a dákọ̀ yìí kò sí ìtí wọ́n ṣe síwájú ara wọn àbí wọ́n ṣe ní tí ọlọ́ọ̀bà ọ̀yọ́nú sí torí pé wọ́n ti béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé

àwọn tí wọ́n ti lọ kọ́lọ̀ nǹkan gbà ní bàádà fún wọn àwọn tí wọ́n tún jẹran àti lọ kọ́lọ̀ nǹkan ṣe ń rọrùn fún wa wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ eléyìí túmọ̀ sí ìrọ̀rùn tí islam ṣe ìrọ̀rùn náà láti mọ islam sí gbogbo lẹ́yìn ẹ̀yìn ọjọ́ tòní ọjọ́ mẹ́ta tí ó tún tò tẹ̀léra wọn kò sígbà tí èèyàn gún ran tí gbà ní bàádà fún wa ọjọ́ tòní òun náà lọ́jọ́ yí pé ìtọ́ dáájú fún ẹni tí ó bá lọ sí hajj o náà ni pé kọpa ẹran léyá ó sì jẹ́ kan ẹ̀sà máa pa ẹran àṣẹ̀ṣẹ̀ máa jẹ ẹran ṣùgbọ́n ọlọ́ọ̀bá ọfẹ́ ká fi ilé ìsọrí òun pé a fi súnmọ́ ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá ní ọjọ́ tòní ká pa á ní ìbámu sí súnà nábì ka a bẹ́ẹ̀ náà sì ni ọjọ́ múmu ni ọjọ́ tòní bẹ́ẹ̀ náà sì ni ọjọ́ ìdùnnú ni ọjọ́ tòní ọjọ́ àbẹ̀wò ká máa bẹ́ra wa wò ká sì máa fi lẹ́tà ránṣẹ́ síra wa lọ́nà tó gbàdá ní àwọn tí ó jẹ́ pé ní ẹ̀tà tó bá Islam mu tí è ṣe ẹni tí ó pé wọ́n ti ìfẹ́ra wọn lé àbí wọ́n ti jọ lọ́rọ̀pọ̀ tí wọ́n máa fi ọ̀rọ̀ tanra wọn jẹ lórí sẹ́ẹ̀tì àbí lórí net gbogbo àwọn nǹkan báyẹn Islam kò fẹ́ irú ọjọ́ tòní ẹni tí è ṣe alálàájì yọ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú wípé kí ó kírun àṣùbà lẹ́yìn ìgbà náà yọ ma gbé ọlọ́run bá àlékẹ́lá yọ gbé tóbi yóò sì máa yìn yóò sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yọ tọrọ àforíjì yóò sì máa ṣe náà iná ni a irun ìdì àti kí ní ìbádà méjì lẹ́yìn ìgbà náà ni kútúbà lẹ́yìn ìgbà náà ni ká lọ gún ẹran wa nígbà tí imam bá

ànábì ibrahim aleyhisalatu wasalam nígbà tó fẹ́ gún ọmọ yìí tó fẹ́ du lọ́nà ọba àlekẹ́ ọlọ́wà fi àgbò ló fi dípò rẹ̀ apá kan náà àwọn onímọ̀ sọ pé ismail ni apá kan sọ pé ishaq ni èyí ó wù ọ jẹ́ ńbẹ̀ ó ti rinlẹ̀ yìí pé ẹran gígùn ẹran yìí òun náà ni sunna ànábì ibrahim aleyhisalatu wasalam ọlọ́run wá pa ànábì wasallallahu alayhi wasalam anábí wa sallallahu alaihi wasallam òun náà ń gún ẹran nígbàtí ó wà láyé ó sì máa ń fi ń dúpẹ́ fún ọlọ́run ní irú ọjọ́ báyìí ó pa ẹran iléyá tọ́pọ̀ rẹpẹtẹ bí ọlọ́run bá lékè ọlá bó bá ṣe ṣe ìkẹ́ bó bá ṣe ṣe ìrọ̀rá fún yàn òun náà ni pé yóò ti pa ẹran iléyá tó kọ́lọ̀ dákọ̀ máa ṣe ìrọ̀rá fún wa èyí wojú owó lásìkò iléyá àwọn tí ń ta ẹran náà máa ń pé àwọn ń gbowó ẹran àtọwọ́ ọdún ni ó ti kọjá owó ẹran nìkan ṣoṣo ṣùgbọ́n kọ́lọ́ dákun kọ́ máa ràn wá lọ́wọ́ kọ́ máa fún wa lọ́wọ́ kọ́ máa ṣe ìrànlọ́wọ́ rẹ̀ fún wa kálí máa rí pa bó bí èèyàn òṣèrà tó jẹ́ ní náà kò sí wọ́n ẹran ewúrẹ́ wa tó bá ti pé ọdún kan ìyẹn àti pé iléyá ẹran ọba iléyá bá pa ọkàn jẹ ni kò sí wọ́n bí náà ṣùgbọ́n tí ó fi ní ẹ̀sìn tí ó tún wá jẹ́ iná ló fi ń òní ọba tí ó tóbi ọba tí ó gbọ̀ngbọ́n ọba tí ó tóbi ju gbogbo tí ń tóbi lọ òní ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn gbogbo ẹ̀yìn pátá lórí gbogbo ìrora ọlọ́ọ̀ba nìkan tuntun náà ni ọlẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn ọlọ́sìn ọlọ́run ẹlọ́mọ tí ẹran iléyà yìí ẹran ẹ̀ta ní ọlọ́ọ̀ba àlekẹ́ọ́lá ó ṣe ìròyìn fún ẹran tí ànábì Ibrahim alayhisalatu wasalam tọ́pa ó ṣe ìròyìn fún wípé wọ́n fọdẹ̀ ìná obìdí bìtìnà àríyìn awo ọlọ́run a ọmọ tó fẹ́ pa pẹ̀lú ẹran tó ṣe wípé ọgbọ̀ngbọ́n àwọn onímọ̀ sọ ẹgbẹ́ kí ni gbígbọ́ngbọ́n rẹ̀ kìí pé bọ́yá bọ́yá wá tóbi ju gbogbo ẹran lọ ìtumọ̀ ẹ̀ náà ni pé ìyíba ẹran yẹn ní ọjọ́ náà lẹ́yìn ìgbà tó náà ti ká a fi ń ra dáadáa fún àwọn ọmọ wa ni a fi ń ra àlùbáríkà fún àwọn ọmọ wa ni kọ́lọ̀ kó fún gbogbo wọn ní àlùbáríkà kọjẹ́ kún ó jẹ ẹni gíga láyé àti ìjọ ìdàkìyàmà ẹran pípa yìí lẹ́yìn lọ́dún kejì tí ànábì sallallahu alaihi wasallam tó dé Madina òun náà ló di òfin ìtọ́ka wà nù tíra ọlọ́run tó ní ká máa pa òun náà ló gbólé ọlọ́run tó sọ pé fasọ́lé lọ́rọ́ bẹ́ẹ̀ ká wá ní hàrù kírun fún ọlọ́ọ̀bá rẹ kó sì gún ẹran ọlọ́run sì tún sọ pé wà lùbùdínàdà aláha lákùnmí ṣe àìrìnlá ràkúnmí àti màálù àti àwọn ewúrẹ́ tí ó bọ́ sípò màálù àti ràkúnmí ọlọ́run ní àti sọ wọ́n di àmì ẹ̀sìn ọlọ́run tí ó túmọ̀ sí pé lọ́dọ̀ òní àwọn annabi wa sallallahu alaihi wa sallam ọsọ ní hadith rẹ̀ wípé ma amila adamiyyu min amalin yawman nahar ahabba illa allah min ihraqi dam ọmọ annabi adama kò ní ṣiṣẹ́ kan tí ó jọ ọlọ́rọ̀ bá nú ní ọjọ́ tá a máa ń ṣe iléyà yìí tí ó dà gẹ́gẹ́ bí kọjá yìí pé kọ́pa ẹran fún ọlọ́run ọba àlekè ọlá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam sọ innahu la ya'ti yawmal qiyamati biquruniha wa aṣàárìhà wa azẹ́láàfihà onítọ́wájọ́ ìdàríkìyàmà àtútún àwọn ẹran yìí àtútún wọn rí wọ́n wá pẹ̀lú ìwo wọn bẹ́ẹ̀ náà ni pẹ̀lú irun ara wọn bẹ́ẹ̀ náà ni pẹ̀lú pátákó wọn lẹ́sẹ̀ tí túmọ̀ sí pé àárín jọ ìdàríkìyàmà nírò òdùnnú wípé àwọn ẹran tá a pa fún ilé yárì kọlọ́ndà fún sallallahu alaihi wasallam wa من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا òṣèrè sallallahu alaihi wasallam sọ pé dájúdájú ẹ̀jẹ̀ ẹran tẹ́ bá pa yóò ti bọ́ sí ààyè kan tó níyì tọ́lá pọ̀lé tó ní ládàlọ́dọ̀ ọlọ́run síwájú kó tó kan ilẹ̀ lẹ̀ fatibu biha nafsan ẹ̀yà ajẹ́kínú yẹn máa dùn sí ẹran léyà kọ́lọ̀ kó ṣe ní ìdùnnú fún wa wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ó rìnlẹ̀ pé ànábì wa sallallahu alaihi wasallam òun náà pa ẹran léyà pẹ̀lú ẹran àgbò tó funfun tó níwo méjì ní orí anọ́sì lọ sọ bẹ́ẹ̀ ó lóun sí ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó gbé dálẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó gbé ẹsẹ̀ rẹ̀ lébi ọrùn rẹ̀ ó sì pa pẹ̀lú ọwọ́ rẹ̀ sallallahu alaihi wasallam ẹnu àwọn mùsùlùmí kò lórí wípé ẹran léyà yìí nínú súnà anábì sallallahu alaihi wasallam ni bẹ́ẹ̀ náà nínú àwọn onímọ̀ sọ̀rọ̀ ń pa kí ni ìdí abájọ sọ́lọ́ ọba àlekọ́ láti gbé e kalẹ̀

kawadukwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run bá àdìpẹ́ lọ́wọ́ ti wá mùsùlùmí ó ti wá lẹ́ni tó juwọ́lẹ̀ fún ìfẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ọlọ́run ti wá ní ìkan nínú ọmọ salam tọ́jú ẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó fún wa ní ẹ̀mí títí di àsìkò yìí ọ̀n bẹ́nu àwọn ọmọ ànábì ádámù àtúmọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ tó ṣe fún wa nípa àlámọ̀rí àríjìkí àti ìjẹ ìmú àti lórí dábà tó ṣe fún àyè ẹwu di ẹwu ẹran tá a jẹ jẹ jẹ jẹ jẹ kó tó wá di òní ọlọ́run wa ní kẹ́ ẹ fi eléyìí sọrí òun síbẹ̀ náà ní gbèdùnú ẹ̀yin náà lẹ́kùn jẹ́ ẹwu títóbi ọlọ́run ọlọ́run bá lókè ọlá ọwá ọwá òpin orí rẹ̀ fẹ́ kó lọ ga gbogbo orí ìdẹ̀kùn ọlọ́run tó ṣe fún wa pẹ̀lú pé ó ṣe wá ní mùsùlùmí ọlọ́run sọ ní sọ́rọ́dà ní àmì pé faman yuridillahu an yahdiyahu yashra sadrahu lil islam wa man yurid an yudillahu yaj'al sadrahu dayyikan haraja ka'annama yaq'adu fis sama kadhalika yaj'alu Allahu ar-rijsa 'ala alladhina la yu'minun kálíbà máa ń pé ìrọ̀rá ọlọ́run lórí jíjẹ́ mùsùlùmí ìrọ̀rá ńlá ni ọlọ́run bá àlekè ọlá wa ń sọ fún wa nínú kùrán yìí pé ẹ̀yìn yòówù tí ọlọ́run bá fẹ́ máa máa fi ọ̀nà máa yóò sì payá igbá àyà rẹ̀ làákàyè rẹ̀ ọkàn rẹ̀ gbogbo tí islam bá ń fẹ́ yọkàn máa wù yóò sì máa já sí rọrùn fún yóò sì máa ṣe kọ́lọ̀ kò ṣe ní islam ní ìrọ̀rùn fún wa ẹ̀ tí ọlọ́run bá lè kí ọlá tó bá fẹ́ sí lọ́nà ọlọ́run ọba yóò jẹ́ kí igbá àyà rẹ̀ fún pínpín gbogbo kọ́ọ̀lọ̀ lọ́rùn kọ́ọ̀lọ̀ rọ̀sùn ọlọ́run wí báyìí òjíṣẹ́ wí báyìí yóò máa takò ni ìfọ́kùnfẹ́ ọmọ wà ní ẹ̀mí ẹ̀ tí ò ní lè ṣe yóò wà á dàbí ẹni tó òkè lọ

ṣùgbọ́n bá jẹ́ mùsùlùmí tó dodo ntọ́ bá dáhùn ní ọmọ fẹ́ràn ntí dáa ní ọmọ kórìíra allahu akbar allahu akbar la ilaha illa allah akbar allahu akbar walillahi alhamd الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا واعلموا عباد الله بأننا أمة مسلمة لله تعالى وقد وضع الله تعالى لنا منهجا متكاملا في الحياة وحياتنا كلها عبادة لله عز وجل قال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين فالإسلام دين مليء بأنواع من عبادات إيمان بالقلب وقول باللسان كقراءة القرآن وعمل بالأركان كالصلاة والصوم وجميع النفقات وغيرها من أوجه البر والإحسان اعلموا عباد الله أن الإسلام عبارة عن أوامر ونواهي فيدخل في الأوامر الطاعات كلها وعلى رأس الإيمان الصحيح بالله عز وجل بجميع أركانها الست الستة والتي جاء في والتي جاء في والتي جاء في صحيح مسلم من حديث عمر بن الخطاب رضي الله عنه أن جبريل عليه السلام جاء إلى النبي صلى الله عليه وسلم فسأله عن أركان الإيمان فقال عليه, فقال عليه الصلاة والسلام أن تؤمن بالله وملائكته وكتبه واليوم الآخر ورسله واليوم الآخر والقدر خيره وشره ومن, ومن المحارم الشرعية الصب والفجور والكذب والخيانة والغيبة والنميمة وتبرج وتقشف وبمس الحقوق وترك الصلاة وعدم الاكتراث بالعدالة الاجتماعية والجور في الأحكام والمجاهرة بالمعاصي وهلم جرة فنسأل الله السلامة والعافية وعليكم عباد الله بالمحافظة على الصلوات الخمس والحرص على السنن, السنن الرواتب والنوافل المطلقة وعلى أداء الزكاة وصوم رمضان وحج البيت وأعمال الخير كصلة الأرحام والصدقة وكفالة الأيتام ومساندة الأرمل والصدق في القول والعمل ومراعاة الأمانات أمانة مع الله وأمانة مع, مع وأمانة مع النفس وأمانة مع الغير. أدفن يا الله الله باتي يا لك atọ́rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad tí ọlọ́run bá kí ọkẹ́ kí ọgbẹ́ àti àwọn alẹ́ àti àwọn ẹjọ́ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yóò tó bá jọrọ̀ ọmọ Islam tí ó bí ọdún lè fọlọ́n jáde wà nínú wa ẹ̀yìn ẹrú sin ọlọ́run ẹlọ́ ọmọ yìí pé mùsùlùmí ni ọlọ́run bá lè fi ọlá ti wá mùsùlùmí náà lè ń tójú pájú sẹ́lẹ̀ fún ọlọ́run tọ́rù ń tí ọlọ́run bá ìntàbá ti sí ẹsẹ̀ kọ́lọ́n kó fi wáyé àgbà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo ọlọ́ọ̀bá àlékè ọlá ó ti gbé ìlànà kalẹ̀ fún wa ní ìlànà tó pé tọ́kárí gbogbo ìṣẹ̀mí pátápátá gbogbo ìṣẹ̀mí wa pátápátá agbẹ́sùn máa fi jọ́sìn fọlọ́ ni ọlọ́ọ̀bá ń sọ fún anú suratul An'am ìpè sọ fún wọn ìrẹ òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìrẹ ìwọ Ibrahim wọn náà sọ fáwọn èèyàn rẹ ìwọ anabi wọn náà sọ fáwọn ife dájúdájú irun mi tí mò ń ké ẹran mi tí mò ń pa ìsẹ̀mí mi àti ìgbà tí ń bá kú gbogbo ẹ̀ fún ọlọ́run bá àlekè ọlá ni ọba tó lè kó ń lọ ń tọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀ràn láàṣẹrí ìkàlà kò sí akẹgbẹ́ fún ọlọ́run wọ́n ti dá àlekè ọmẹ́rù ntọ́lọ́run pa mí láṣẹ sí nìyẹn wà á na awùwálẹ̀ mùsùlùmí èmi sì ni alákọ̀ọ́kọ́ ní ẹ̀ tó juwọ́ dupá ju sẹ́lẹ̀ fún ọlọ́run bá àlekè ó pín fọ́fọ́fọ́ fún oríṣiríṣi ìbádà ìbádà tá a máa ń fi ọkàn ṣe ọwọ́ àánú ẹ̀ oná ẹ̀ ní ìnígbàgbọ́ òdodo sí ọlọ́run bá lè fi ọlá tó jẹ́ pé a máa bẹ̀rù ọlọ́run a máa páyà ọlọ́run gbogbo tí ọlọ́run bá lẹ́tọ̀ọ́ sí ní ìbámu tí ń tọ́wọ́ nu àti àdìsá nínú a máa ṣe fún nínú ẹ̀ náà ni ìbádà tá à ń fi ẹnu nínú ẹ̀ ní ṣíṣe yìí lóríṣiríṣi ọ̀nbẹ́nu ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni àwẹ̀ gbígbà ọ̀nbẹ́ nù rẹ̀ tó ti pé ìnáwó ni inú ẹ̀ náà ní ra ẹran léyà bẹ́ẹ̀ náà ní inú ẹ̀ náà máa dánwó lórí ìyàwó àtọmọ àti gbogbo fámìlì ká máa ṣe dáadáa lóṣìṣì sí gbogbo mọ̀lẹ́bí bí Islam ṣe wá wà yìí ọlọ́run bá àlejò ọlá ọ̀pá wá láti àwọn nǹkan ní ta fi dákọ sókè ó kọ́ fún wa níbi àwọn nǹkan kan pé máa ṣe wọ́n bá ti jẹ́ mùsùlùmí òdodo nínú ẹ̀ náà ní ìmánì òdodo pẹ̀lú gbogbo orígun rẹ̀ pátápátá ìnígbàgbọ́ sí ọlọ́run àtàwọn màláíkà àti tírà ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ní ìnígbàgbọ́ sí ọjọ́ kan ìní ìgbàgbọ́ sí tí ń tí ó sì bó ṣe ẹ̀fọ́ ni bẹ́ẹ̀ náà sì ni gbogbo tó bá jẹ́ ìbàjẹ́ máa sí ọ̀gá rẹ̀ náà ní máa ní náà kò sí ìbáàdà ọjọ́ pípa ẹran léyá ni tó sì tún ní nǹkan tí tó ń wáyé fún lẹ́yìn ọlọ́run tó gbà pé nǹkan ohun tó ń ṣe nǹkan kankan lẹ́yìn ọlọ́run àbó tó ń takò sí nǹkan kankan lẹ́yìn ọlọ́run kó ti mọ̀ wípé òun ti kúrò nínú Islam òun kàn bá òun jẹ́ ọkọ̀ ọkọ̀ ni ọlọ́run dákun má ṣe wá bẹ́ẹ̀ o má ṣe wá lẹ́lẹ́bọ̀ o má jẹ́ òun ó ṣe é ṣe ọlọ́run o tí ó ti wá lọ bí ẹbọ ọlọ́run má jẹ́ ẹ nínú tí ọlọ́run bá àlekẹ́ láti ọ̀fẹ́ náà ní máa fa àwọn òun náà ní máa jẹ owó èlé ní máa ṣe jìnnà ní máa jẹ jókòó lé dúkìá ọmọ òrukàn lọ́nà tí ọ̀gbà dá ẹni tí ọmọ òrukàn náà bọ́ bá jókòó lé dúkìá rẹ̀ lọ́nà tí ọ̀gbà dá àbòsí ni bẹ́ẹ̀ náà ni àwọn tálákà ká máa fún wọn nípa ẹ̀tọ́ wọn bẹ́ẹ̀ náà ni ká máa gbalẹ̀ ńlẹ̀ àbí nǹkan ní ni owó àbẹ̀tẹ́lẹ̀ ká lọ fún ipe kọ́ dákun kó jẹ́ kí ẹjọ́ tó èsè tí ó gbè wá àbá lọ sí dáadáa kan sí ní bẹ́ẹ̀ náà ní tẹ́tẹ́ títa ní gbogbo ọ̀nà torí ọgbà wá bẹ́ẹ̀ náà ní mímọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn ní lẹ́yìn lọ́nà tí ọgbà dá ọ̀rọ̀ tó ṣe pé tí ó ń tọ̀ ń bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ kódà bó ṣe òdodo lọ ń sọ òótọ́ lọ́fọ́jú ọwọ́ àgbẹ̀ láfọ́jú táwọn olóòfù máa fi ṣe ẹ̀yẹ tẹ́lẹ̀ tó ní ó tó nǹkan bá wà ń bẹ̀ inú rẹ̀ tún jẹ dáadáa yẹn ó tún jẹ àwọn dáadáa fáǹfẹ́ bẹ́ẹ̀ náà ní máa jẹ dúkìá lù ú ó ti ẹ̀bùrú pọ̀ àwọn tí èèyàn dáhùn yẹn bá ti pọ̀ nínú ìlú tó ló ti jẹ́ pé ẹ̀ǹdẹ́símẹ́ǹtì tí èèyàn bá ti iye iye orí tọ́lẹ̀tọ̀ sí nǹkan náà lọ́sẹ̀ níwájú ọlọ́run bóun ni ó ti wá múlùbọ́ láì fi yá máa fọlọ́ nǹkan sànù wa ní máa búyàn ní máa wà kòkì irọ́ pípa òfófó ṣíṣe ọ̀rọ̀ ẹ̀yìn kí obìnrin ọmọ kọ́ máa múra kọ́ máa jáde kọ́ máa síra lẹ̀ nínú àwọn ìbàjẹ́ tí Islam ọ̀tọ̀ ni ká máa jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́lẹ̀ ká máa fi fa ìlú ti ká máa fi àti ká má máa ṣe sí àsìkò rẹ̀ lára pé èèyàn ń ṣe ọlọ́run ni ká jẹ́ olóṣèlú ká má máa ṣe déédéé ní àwùjọ ara pé èèyàn ń ṣe àbòsí ni eléyìí jẹ́ níwájú ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni téèyàn bá ti ẹ̀jẹ̀ tó wá ti ẹ̀jìn sọ́fìn kan nínú ẹ̀ṣẹ̀ kó tó wá máa ṣe lójú sáyé àti máa sọ fáwọn èèyàn ara ẹ̀ṣẹ̀ náà ni eléyìí tọ́lọ̀ nǹkan sọ wa kó nǹkan yà wáyà ẹ̀ṣẹ̀ ni àwọn ìrún ìtọ́jú ọ̀ranyàn àti ìtọ́jú náfìlà ká máa wa bẹ́ẹ̀ náà ní ká máa yọ zàká nínú dúkìá wa ọmọ jẹ́ fílálì kì í àrùn lọ́wọ́ bá ó ti wá fi àjẹ tí ọmọ yọ zàká kọ́lọ́nkọ́ sọ akó mbẹ́ ká máa dá mọ̀lẹ́bí pọ̀ ká máa ṣe dáadáa ká máa ṣe sàrà ká máa tọ́jú àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn yẹn yẹn jọ anabi wa sallallahu alayhi wa sallam sọlọ́n sọ pé alam yajidika yatiman fa awa ọlọ́run bá alẹ́kẹ́ ọlá ó ti rí ìwọ anabi sallallahu alayhi wa sallam ó ti rí ọlọ́run ọmọ òrukàn ọlọ́run ti kọ́ ọ gbogbo ẹni tí bá ń kó ọmọ òrukàn mọ́ra bí ìgbà tó kó ànábì wa sallallahu alaihi wa sallam tó kó mọ́ra ni inú àdìsí ànábì wa sallallahu alaihi wa sallam ó ní àná wà káfíìnì lè yẹ sí mi ká hà tẹ́yìn tó bá jọ ń dàlì kìámà ẹni tí máa ń tọ́jú ọmọ òrukàn bí mi àti ẹ̀ ó ti wà pọ̀ rí ní ẹgbẹ́ ànábì wa sallallahu náà ló jókòó sí tó bá jọ ń dàlì kìámà bẹ́ẹ̀ náà sì ni máa kó okó ká máa lọ́wọ́ lórí àlámà yìí ká máa amana, àmánà àmánà tọ́lọ́run àmánà tí àwọn èèyàn gbé kọ́ wa lọ́rùn àti àmánà tọ́nà ọba gbé àkókò àwa náà lọ́rùn pàtẹ́ra máa ṣe ojúṣe wa fún ọlọ́ọ̀ba àríkẹ́ ọlá gbogbo tí ń ṣẹlẹ̀ nínú àlámọ̀ rí kágbà wípé ọlọ́ọ̀ba àríkẹ́ ọlá ó ti kọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ sí ni kò sì gbọ́dọ̀ mọ́ fẹ́ bẹ́ẹ̀ bó sì ṣe kọ́ọ̀hún náà ni ó ṣe máa ṣẹlẹ̀ kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa wọlá títóbi rẹ̀ wọlá àánú rẹ̀ àdánwò tó délé ayé nípa kòrónà kọ́lọ̀ ń kọ́ bá a ká o àtẹ̀ntí ò tó kòrónà àtẹ̀ntí ojú kòrónà lọ́ndàkùnmọ́jì àárí o àdánwò yẹn náà lọ́fà àti ìjọba sọ pé àwọn èèyàn ni wọ́n fún nínú gan láti ṣe ara àtàwọn wà ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ń sọ lù wọ́n lórí yìí tó jẹ́ Islam kò rárá torí pé nígbà tí a bá fẹ́ lọ sí Mẹ́kà àìmọye àlù làwọn èèyàn ó ti wá tí wọ́n ti lọ tọ́ba jẹ́ iṣẹ́ àìsàn yìí àwọn èèyàn kan kó bí wọ́n ṣe kó tán ni a tó túká lẹ́yìn ìgbà tí ájì tó ṣẹlẹ̀ tán ẹ wo iye ààyè tí ó tún wá dé tí ó sì ti dé tẹ́lẹ̀ torí ẹ̀ ìjọba wa ìjọba Saudi Arabia fi gbé ìgbésẹ̀ yìí pé káwọn bá àfààyè lẹ̀ fún tí ó tún wá burú ju ń tá a fẹ́ ṣe lọ so torí ẹ̀ ní wọ́n sọ pé káwọn ará àta tí wọ́n mọ̀ wá ní èsì àti ní ọdún ọlọ́dà tó bá ká ìtàn náà ṣe o kọjá pé ní ọdún tí ń bọ̀ sí gbogbo gbogbo ẹjọ́ fẹ́ lọ ájì kọ́lọ́jọ́ tí wọ́n lè lọ o àwọn tí wọ́n rí sí ní ọdún yìí kọ́lọ́ńkọ́ bá ní fún wọn wọlé àti tóbi ọlọ́run wọlé àánú rẹ̀ ìjọsìn tí a ń ṣe lónìí ẹ má jẹ́ á fi àìdá ẹ má jẹ́ a fi bàjẹ́ pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ tọ́jẹ́ ikú wọn máa bẹ̀rẹ̀ wọn wò ẹ má sọ ọjọ́ òní di ọjọ́ mímu ọtí ẹ má sọ ọjọ́ òní di ọjọ́ zìnà ẹ má jẹ́ ọjọ́ òní di ọjọ́ tẹ́ ẹ máa ṣe ìbàjẹ́ ní oríṣiríṣi kọlọ́ndàkùn kó ṣọ́ wa kó ṣọ́ gbogbo àwọn ọmọ wa kó ṣọ́ gbogbo fámìlì wa gbogbo àwọn mùsùlùmí tí à ń jẹ ní àgbáyé ọlọ́dàkùn mọ́sà àti yàkó fún wọn ọlá àti tòbí ọlọ́wọ́ láàánú rẹ̀ ìlú falẹsìn ti ń dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́n dákun kọ́ bá wa pẹ̀tù rẹ o kọ́lọ́n gbé wa gorí àwọn yahudi tí wọ́n fẹ́ gbalẹ̀ tí èsè tí wọ́n ọlọ́wọ́ bá sọ pé innal arda lillahi yurithuha man yasha'u min ibadihi ilẹ̀ ọlọ́run ló ní ẹni tó bá wù lọ́lọ́run lè jogún ẹ̀fún ẹni tó bá wù lọ́lọ́run bá lè jogún ẹ̀fún ẹni ọlọ́run dákun mọ́sà dá ilẹ̀ wọn padà fún wọn ọlọ́run dákun mọ́sà dá ilẹ̀ wọn padà fún wọn dá ìjọba abẹ padà fún àwa mùsùlùmí ọlọ́run dákun kó máa ṣe ìdáàbòbò fún gbogbo mùsùlùmí tí ń bẹ ní àgbáyé àti gbogbo ìjọba tó ṣe pé ó gbé islam síwájú ọlọ́run kó máa kún wọn lọ́wọ́ ọlá títóbi rẹ̀ ọlá àánú rẹ̀ ìjọba nàìjíríà ọlọ́run dákun sáà máa kún wọn lọ́wọ́ àwọn tí wọ́n darí wa ọlọ́run mọ́sà máa darí wọn lọ síbi dáadáa àwọn tí wọ́n máa bẹ̀rù wọ ọlọ́run tí wọ́n máa pé ìwọ rẹ fún ọ tí wọ́n máa pé ìwọ wa fún wa náà ní kó máa fi jọ̀gá lé wa lórí ọlọ́run ọba nítọ́ ń da ní nàìjíríà ọlọ́run jọ máa gbèrú sí i nítòkùdí ẹ̀ká àtúndẹ̀ ọlọ́run dáńkọ́ bá ti àtúnṣe rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد kọlọ́njẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti ní àlàáfíà ara kọlá سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين